له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال Ini ètò ìtìkúrò tí ó máa dé sí ti bọ̀yìn nìkanì yìí 107.9 FM. Ìgbéde aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe onípọ̀wọ́ rẹ̀ tó kí lẹ́gbẹ̀ẹ́ lọ máa bá bàbá wọn ṣètò ṣọ́táyọ̀ àmọ̀tí bàbá ẹlẹ́rọ ìrùkúlẹ̀ sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọ̀pọ̀lọ́rẹ́ mahamud awal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta máa bá wa kálọ. alhamdulillahi ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ìtì ọjá fún ọlọ́run ọba allah alhamdulillah a ń tọrọ ọlá ọlọ́run fún ànábíwá muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo ẹ̀yàn wọ̀nyá wa láti ìbẹ̀rẹ̀ Ramadan ilé tí a ti láǹfà ní àtijọ́ gbọ́ra wa abẹ́ ọlọ́run bá kójọ kó gba gbogbo àwọn akitiyan wa yìí kọlọ̀njọ́ kọlọ̀n kó má dálù wa láyà o kọlọ̀n kó ṣàmójúkúrò fún wa láwọn ibi tá a kù sí kó dẹ̀ gba àwọn ilé inú ìbádà fún wa títí láti kọ́ wa oní náà ni Ramadan wa di mọ́kàndínlọ́gbọ̀n twenty nine ilé tó ń túmọ̀ sí wípé ọ̀la lè jẹ ọdún àbí kọ̀tún la jẹ ọdún à ń bọ̀ lórí eléyẹn. ìgbàláyé wà ńlẹ̀ fún wa báyìí láti sáré ṣe ètò zakatul fitri wa láti ṣe ṣe nínú àwọn ọjọ́ tá a lè yọ zakatul fitri náà la wà yìí a lè tún mẹ́nu fún wa lánàá àtúbẹ̀ náà fún wa níjẹta. Adékóyé wa wípé ìpìlẹ̀ òun náà ni kó ń jẹ lànàbì ní ká fi yọ́ o. Sallallahu alayhi wa sallam. Òun náà àwọn sàhábà náà fi yọ́. Òun náà ni àwọn ẹni eré tàná náà fi yọ́ àtàwọn ẹni eré tó kù lónìí kọlọ̀kú ṣèmì àti náà nìkan lákan náà ẹni tó ń náà fẹ́ júwe òdodo fún yàn ẹ̀rí alukurani ló náà máa kó tàbí hadith tó máa fi júwe ṣùgbọ́n tàwa tá à ń sọ àtàwa tá à ń gbọ́ pàápàá jùlọ àwa tá à ń sọ káàrán tí ọjọ́ tá a máa jó wájú ọlọ́run ọba níjọ́ gbọdọ̀ àlùkìyàmà ìjà lè dìde dín tá à ń sọ yìí nígbà tó lọ́wọ́ bá ti lóun á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ anábì wa àyínsá alẹ́ sọ́láṣọ́ sọ́láṣọ́ wípé àǹtà kólítà lè náà sí ẹ̀sìn dóní omi yẹ ilẹ̀ hẹ́ẹ́nì dóní láà tọ́lọ́n bá ti náà fẹ́ bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ di ìdáná bí ọlọ́run fẹ́ rojọ́ kí wá ní tèmi àti ìyẹ káwá náà mọ̀ wípé ẹjọ́ ń bẹ fún wa aṣọ ń tàbẹ́ ṣe ká má mẹ́sìlì dáhùn èèyàn mọ́ ẹsẹ̀ rí ilẹ̀ sábà ti rẹ́rìí kò sí ìtúnlò làákàyè lẹ́yìn ìgbà tẹ́rẹ̀ bá ti wà ńlẹ̀ kò rújú o pàápàá àwọn èèyàn ti ẹ̀bùn kátà tó ń jẹ lásìkò yìí ìzàkàtò owó wà lọ́tọ̀ ẹ jẹ́ ká mú hadith eléyìí náà ká tún fi kún lónìí. ọ̀nà àbí سعيد الخدري رضي الله عنه قال أخبرنا الصحابة لا تدارك عبد الله بن عمر لا دارك لنا أبو سعيد الخدري لنا صلوني حديث سعنا هو أن صيب خارج مسلم tòní iná bákan náà. Wọ́ọ̀lá. Ó náà wà nínú sọ́yìn Bukhari, Addis 1,506 nínú sọ́yìn Bukhari. Ó ní كنا نخرج صاعا من طعامهم wọ́n ní àwọn máa ń yẹ sọ́ọ̀rọ̀ kan nínú oúnjẹ ìjà ayé ànábì sallallahu alaihi wasallam. aw sa'an min sha'ir. àwọn tí wọ́n fi ń jẹ́ náà làwọn oúnjẹ tó ń dárúkọ yìí. aw sa'an min tamarin. ó ní ṣàìrì tamari. aw sa'an min ọ̀pọ̀ pẹ́ẹ́n. bákan náà àti áfíríkì àwọn oúnjẹ tó gbajúmọ̀ ilẹ̀ lárúbáwá lélẹ̀ yẹn. ọ̀sọ́ àmì zàbí. bákan náà tó máa yọ nínú zàbí ìwé náà ṣẹ́rí pé káṣí ẹ̀ lè mọ̀ kókò rúdú oúnjẹ wọ́n tó sọ irú ìran oúnjẹ táwọn máa ń lò ẹ̀yìn ẹ̀ lórí ẹsẹ̀ lẹ̀ lo gàrí ẹ̀ lè lò bọ́ ẹ̀ lo gbogbo tọ́lọ̀mbá ní kẹ́ ní kàkà ló ń jẹ àwọn irú ìran yìí tá a dárúkọ yìí ẹ kú òun bí ìfẹ́ nú kílẹ̀ yìí fẹ́ gba ọlọ́wọ́ àwọn èèyàn tẹ́fẹ́ lẹ́fẹ́ bá wọn yọ zakatul fitiri fún ó ti jẹ́ tẹ̀yìn ní kọ́kún fẹ́yìn ṣàánàlá àkíyà máa lágbára o pàṣánà a ń tẹ̀síwájú lónìí ó ṣe já sí wípé gbogbo ẹni tí wọ́n bá wá ní kí wọ́n gbóúnjẹ wá sọ́dọ̀ rẹ̀ tánàbí náà ṣe wàkálà ó ti díjú ẹ máa gbóúnjẹ zaka zaka tó fi kiri ẹ̀kọ́ ẹ máa kọjọ sọ́dọ̀ ẹ̀yin mọ́mù náà tí wọ́n bá gbóúnjẹ wá fún. Kullu man huddira ta'amu ila hadratihi. Gbogbo ìmọ́mù tọ́lọ̀ bá ní kí wọ́n gbóúnjẹ wá fọ́jà sí sí nírú àsìkò yìí. Zakatul fitri ni wọ́n pè ọ́ ní kẹfà wọn fún àwọn èèyàn. Àlẹ́ wá sí àrùn ilal muhtajin. Ọ̀ràn àyàn ni àmọ́ ẹ má gbẹ́kẹ̀lé tí àwọn èèyàn gbé wá pé ah, eléyìí ká tó jẹ́ tán ẹlẹ́ ah, àárẹ̀ tó ṣe mẹ́fà kò rí tán rárá o ẹ sọ fọ́lọ́ ń pẹ̀yìn fẹ́kọ́lọ́ kó kẹyìn látọ̀dọ̀ tiẹ̀ wá rárá àwọn tó gbé wá ọlọ́run lè yan láàánú fún yín látọ̀dọ̀ ọlọ́run fún rárá rẹ̀ ó lè kẹyìn lọ́nà àrà táwọn èèyàn lanu pé báwo ni mọ́ mi ṣe ń ṣe gan ṣùgbọ́n kẹ wá gbójúlé tí wọ́n gbé wá tó díẹ̀ tó àwọn mùsùlùmí kẹyìn wá jókòó tẹ́ ẹ má ṣe lè yẹn o ẹ má jẹ àwọn kan táwọn náà ń gbó lọ́wọ́ àwọn èèyàn báyìí ẹ wá ní àwọn kò kún gbowó ẹ̀yin náà gbowó ṣùgbọ́n jẹ́ tẹ́ gbà ṣe é ha eléyìí náà pàtàkì o a ń tẹ̀síwájú pẹ̀lú ètò wípé ìwọ ló kàn báyìí náà ni pé tọ́lọ̀ ń bá ní kípìlì tọ́nu kéde lónìí pé wọ́n róṣù ó túmọ̀ sí pé ọ̀la lọ́dún nìyẹn adẹ́gbọ́dọ̀ rí sí ilé tóṣù lálẹ́ yìí dáadáa a kì í mú déètì kalẹ̀ dọ́jọ́ eléyìí náà máa ń bọ̀ alọ́kàn jẹ́ àwọn kan ní wọ́n fẹ́ wọ́n kọ̀ àwa máa ṣọdún lọ́la sátidé àwọn kọ́kẹ̀ yarí pé rárá kò sí tó lè àwọn ti fíìsì déètì sunday ni. súnmù lérò ya ti hì wà áfíró lérò ya ti hì. báwo la ṣe wá ń ṣẹ̀sìn wa báyìí kí ló ṣe wá lásìkò tá a wà yìí alábìíní ẹgbà rẹ pẹ̀lú kóṣù lé sallallahu alaihi wasallam. áfíró lérò ya ti hì. ẹsẹ̀ inú ààrẹ pẹ̀lú kóṣù lé àlàyé táwọn olùmọ̀ṣẹ́ ni pé ìrí oṣù nípìnlẹ̀ ẹnìkan tó bá ti rí oṣù tó tán bá wá fẹ́ sọ pé wọ́n róṣù fún pé a fẹ́ ṣọdún ààrẹ ti tán àfi ká rí ẹlẹ́rìí ó kéré pèèyàn méjì tó máa lóun rí tábà ti wá gbọ́ eléyìí tábà ti kọ́ kí wọ́n ti róṣù báyìí tí tó kàn náà ni pé tọ́wá ti ti lè rí oṣù tí tòlótọ́ ni bá ti kéde ní àyà òní pé wọ́n rí oṣù ọdún wà lọ́la nìyẹn o ẹ jẹ́ kí á fiyèsí eléyìí mọ́lẹ̀ dáadáa tọ́bọ̀ wa rúṣì tọ́lá bá wa jẹ́ ọdún kí lè tó yẹ ká mà. wàlítò kìmí ló lè rí dáta wàlítò kẹbírù lọ́hà àlàmà àdákan. ohun tó kàn náà ni pé tọ́lá wọn bá ti ní kí ó jẹ́ pọ̀ṣù eléyìí twenty nine ni ká bẹ̀rẹ̀ sí í ṣe ìgbórúkọ ọlọ́run bá tóbi. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد a máa ṣe àkàrí títí ìgbàtà tí máa kí sọ́látòlẹ̀ àìdì tán tábà ti parí sọ́látòlẹ̀ àìdì àdìkàrù yẹn ti parí sọ́látòlẹ̀ àìdì wa báwo la ṣe wá fẹ́ kí nígbàtà lè láǹfààní àti jáde nǹkan ṣẹlẹ̀ sí wa àfi bí orúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò yìí ọ̀nàyè fẹ́lẹ́ ṣàwánà rí báyìí gbogbo ìmáàmù ìmáàmù ẹ̀yin tẹ́ ń para ẹ̀yin tẹ́ ń dara láàmú tẹ́ ń jà tẹ́ dàdúgbòrú tẹ́ dàlúrú ṣẹ́tìrì gbogbo ìmáàmù tó débẹ̀ láyé ẹ̀tọ́ kò lè kẹrin ìdìbáyé fáwọn èèyàn èyí tó débẹ̀ lọ́nà jìbìtì wọn náà lè léde irun èdè fáwọn èèyàn báyìí ọlọ́ọ̀ nìkan ló wá mọ̀ bóyá wà dọ́dún tó ń bà bó ní di àtìmí àti Allahu Akbar àwọn afẹ́kìrún àìdí wọn ní kálukú di máàmù nínú ilé ẹ̀ báyìí gbogbo baálé ilé di máàmù ọmọ yẹn tó bá kí ó di máàmù fún yín kò sí kó tó bá àìdí a ti máa ń ké tó bá ti jẹ́ pé inú ilé la ti fẹ́ kí báyìí a lè ṣe kútúbà. bákan náà. aláàkìlì ọ̀kọ́bílà sọ̀lá. àìní ṣe kútúbà yìí bá la ti máa wá kí àákìrùn yẹn pẹ̀lú pé ẹni tó fẹ́ lídì ìrun èdè fún wa ènìyàn kábàrà méje lákọ̀ọ́kọ́ bí mọ́mù ṣe ń ti fún wa ní àìdí tẹ́lẹ̀ tó pọ̀lọpọ̀ fọkàn sí wọ́n ń ṣe náà kan fọ́lù wọn kò tí mọ́ yí ẹ̀ ẹ̀sìn mọ́bà yìí nísìnyí méje ni lákọ̀ọ́kọ́ lẹ́lẹ́ẹ̀kejì márùn-ún ni ṣùgbọ́n ẹ̀ ní ká ẹsẹ̀ fi dìde lọ́rọ́ mọ́ ẹ bá ká ẹsẹ̀ fi dìde lọ́rọ́ mọ́ lókè ajẹ́ mẹ́fà ní sọ́rọ́kà alákọ̀ọ́kọ́ ẹ̀ka suratul Fatiha àti suratul A'la sabbi isma rabbikal a'la sabbihisma rabbikal a'la wọ́n ní sọ́rọ́kà alákọ̀ọ́kọ́ sọ́rọ́kà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ka suratul Fatiha àti suratul Ghashiya ilé ní ẹ̀kọ́ ẹ̀dẹ̀ sálámà kò jù bẹ́ẹ̀ náà lọ ká má gbàgbé awọṣọ tó da kádẹ̀ jẹun ká tó kí ọ̀ràn ìdí torí ìdí tún ààrẹ ní eléyìí kádẹ̀ kí nínú ilé wa kádẹ̀ wọ aṣọ jíjẹ kádẹ̀ wà ní ìmọ́tótó kánà tó kàn tí wọ́n lọ́jà sí ọ̀la lọ́dún àìsí ìsọ ní pàtó à ń ṣèpalẹ̀ mélòó kalẹ̀ fún wa ní àpínṣe máa ò kó máa bá wa lójijì tọ́lá jẹ́ ọdún òun náà ni títí ṣàwálì ti bẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wasallam nínú àjò. sọ́mọ ramadana. anábì ní ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ ramadan. sọ́mọ àtúbà ẹ̀hú sí kàmí ṣàwá. títí wá fi mẹ́fà nínú oṣù ṣàwálì tó ti tẹ̀lé. kánà kàfíà mi dáhàrí. anábì ní ó dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó gbà yóò di ọjọ́ kan báko ẹ̀yàn máa yá mùsùlùmí. Ramadan máa ń kásẹ̀ ńlẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Àárọ̀ wa ẹja múra sí ìjọsìn. Inú kíkéèrè ẹja múra sí o. Àwọn ọmọ wọn lọ́lẹ́wé báyìí tó bá lọ́lẹ́wé amọ̀yàgò tá à ń jí wọn. Ìgbọ́n tó wà lọ́lẹ́wé tá à ń jí wọn kírun ṣá. Ṣẹ̀ṣẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ti pàtàkì ayé ju ọ̀run lọ. A ti pàtàkì kátà ń ṣe láyé ju ẹ̀sìn lọ fáwọn ọmọ yìí. Ẹja máa jí wọn kírun. Ká jẹ́ kí wọ́n mọ gbogbo àsìkò oorun kí wọ́n mọ ìjọsìn ọmọ ọlọ́wọ́n ọba ẹja kan ládùúgbà káwa náà máa ṣe káyé bí kọ́ńtrátì àdúrà fáwọn èèyàn mọ́. ìlà kánà bá ní ìkọlùfòwò àdìmọ̀ nkàfà. tá a ní láwùjọ lónìí tó ń bani lọ́kàn púpọ̀ ni pé àwọn tí wọ́n ń da iṣẹ́ rú pọ̀ ju ẹni tó ń tòṣẹ́ lọ. Zaka nàbà ní ní alùpùpù Hádìmọ́ kàbá. Ọ̀rọ̀ yìí ni tọ́wọ́já tó pé ẹnìkan ṣó ń kọ́ ilé òun mọ́lé lọ ní bíkìlẹ̀yà ó ń to blọ́ọ̀kù lọ. Ẹnìkan wá dúró lẹ́yìn rẹ̀ ń wá jẹ́ Hádìm òun wá wọlé ni. Kàbá. Àlẹ́nì kan ṣe tó ń wólé lọ yìí ti tó láti fọ́ gbogbo sẹ́nì kan ṣe yìí náà mọ̀ fún mi kò wáyàn ni. Afáwá wa ń bèèrè wípé màmá bá Ìṣòro ta ní nìyẹn o, ẹ ti gbóríṣiríṣi wà sí òdodo ilé yóò dá ilé yóò tọ́ àti sọ́nà rẹ̀ yìí fún wa ṣé kìí ṣe àwọn tó fẹ́ wo ti dúró bí ẹ ṣe ń gbọ́ sọ́nà báyìí náà wọ́n ti dúró pé òkú yáyín àti kẹ́ ṣòkú yáyín o àwa àfa ìmọ̀ àbá ń jòkó òkúrè ṣé kìí ṣe fáwọn kan ti dúró bẹ́ẹ̀ ṣé kìí ṣe fáwọn kan ti dúró wọ́n ti dúró dè yín láti sọ fún àwọn fẹ́ wá ti jókòó àdúrà ńlẹ̀ yín àti gbowó lọ́wọ́ yín wọ́n fẹ́ fún ilẹ̀gùn ẹjẹ́ ara yìí ẹjẹ́ ká dẹ́ẹ̀sì máa ẹjẹ́ ká máa tàwàrà láyé àwọn wa ẹjẹ́ múra fẹ́sìn ẹjẹ́ pa òfin ọlọ́wọ́n ọba má a ń bẹ ọlọ́wọ́n ọba kó jọ olùgbàwé ètò yìí kan kó bá ní ẹ̀sán dáadáa kó ṣàmùkúrò fún àwa náà níbi tá Ah, ah, inṣàlá a tún pàdé ní orí ètò ní ọ̀la kódà tọ́lá bá jẹ́ ọdún náà a pàdé lórí ètò wa lọ́la tọ́lá bá lè jẹ́ ọjọ́ tó bẹ́ẹ̀ nínú Ramadan a náà bákan subhanaka Allahumma wa السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bọ́ ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustad òun náà ni 080 35 75 14 66